nígbà tí wọ́n ti bẹ́tísáídà àwọn ènìyàn kan mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ẹ́ kí ó fọwọ́ kàn án kí ó sì wò ó sàn. Jésù fa ọkùnrin náà lọ́wọ́ ó sì mú un jáde lọ sí ẹ̀yìn ìlú. ó tu itọ́ sí i lójú ó sì gbé ọwọ́ rẹ̀ lé ojú náà ó sì bi í léèrè pé ǹjẹ́ ìwọ lè rí ohunkóhun nísinsìnyí ọkùnrin náà wo àyíká rẹ̀ ó sì dáhùn pé bẹ́ẹ̀ ni Olúwa mo rí àwọn ènìyàn ṣùgbọ́n n kò rí wọn kedere wọ́n ń rìn kiri bíi àgékù igi nígbà náà jésù tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì lé àwọn ojú ọkùnrin náà bí ọkùnrin náà sì ti ranjú mọ́ a dá ìdènà rẹ̀ padà ó sì rí gbogbo nǹkan kedere jésù sì rán sí àwọn ẹbí re ó kìlọ̀ fún un pé má ṣe lọ sí ìlú kí o má sì sọ fún ẹnikẹ́ni ní ìlú nísinsìnyí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kúrò ní galili wọ́n sì jáde lọ sí àwọn abúlé ní agbègbè kẹsáríà fílípì bí wọ́n ti ń lọ lọ́nà ó béèrè lọ́wọ́ wọn pé ta ni àwọn ènìyàn ń fi mí pè àwọn ọmọ ẹ̀yìn náà dáhùn pé àwọn kan rò pé ìwọ ni johannu onítẹ̀bọmi àwọn mìíràn sọ pé ìwọ ni elijah tàbí àwọn wòlíì mìíràn ni ó tún padà wá sáyé ó sì bi wọ́n pé ta ni ẹ̀yin ń fi mí pè pétérù dáhùn pé ìwọ ni kristi náà ṣùgbọ́n Jésù kìlọ̀ fún wọn kí wọ́n má sọ èyí fún ẹnikẹ́ni. ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wọn pé ọmọ ènìyàn kò lè ṣàìmájìyà òun púpọ̀ a ó sì kọ́ sílẹ̀ láti ọwọ́ àwọn àgbààgbà àwọn olórí àlùfáà àti àwọn olùkọ́ òfin a ó sì pa á lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò sì jíǹde. jésù bá wọn sọ̀rọ̀ yìí láì fi ohunkóhun pamọ́ fún wọn ṣùgbọ́n pétérù pe jésù sẹ́yìn ó sì bẹ̀rẹ̀ sí í bá a wí. jésù yí padà ó wo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún pétérù pẹ̀lú ìtara pé kúrò lẹ́yìn mi sátánì nítorí ìwọ kò ro ohun ti ọlọ́run bí kò ṣe ohun ti ènìyàn. nígbà náà ni jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ènìyàn láti bá wọn sọ̀rọ̀ ó wí fún wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn kí ó ṣẹ́ ara rẹ̀ kí ó sì gbé àgbélébùú rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn nítorí ẹni tó bá gbìyànjú láti gba ẹ̀mí ara rẹ̀ là yóò sọ nù iye àwọn tí ó sọ ẹ̀mí wọn nù nìkan nítorí tèmi àti nítorí ìrere òun náà ni yóò gbà á là nítorí èrè kí ni ó jẹ́ fún ẹni tí ó jèrè gbogbo ayé tí ó sọ ẹ̀mí rẹ̀ nù tàbí kí ni ènìyàn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. nítorí náà bí ẹnikẹ́ni bá ti jó àti gbà mí tàbí ọ̀rọ̀ mi nínú ìran panṣágà àti ẹlẹ́ṣẹ̀ yìí tí ó kún fún àìgbàgbọ́ àti ẹ̀ṣẹ̀ báyìí ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá padà dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín àwọn mìíràn wà nínú àwọn tó dúró níhìn yìí tí kì yóò tọ́ ikú wò títí yóò fi rí ìjọba ọlọ́run tí yóò fi dé pẹ̀lú agbára. lẹ́yìn ọjọ́ mẹ́fà tí jésù sọ̀rọ̀ yìí jésù mú pétérù jákọ́bù àti johanu lọ sí orí òkè gíga ní apá kan kò sí ẹlòmíràn pẹ̀lú wọn ara rẹ̀ sì yí padà níwájú wọn aṣọ rẹ̀ sì di dídán ó sì funfun gbòò tí alágbàfọ̀ kan ní ayé kò lè sọ di funfun bẹ́ẹ̀. nígbà náà ni ìríjà àti Mósè farahàn fún wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ pẹ̀lú Jésù. Pétérù sì wí fún Jésù pé Rábì ó dára fún wa láti máa gbé níhìn-ín jẹ́ kí a àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà nítorí òun kò mọ ohun tí òun ìbá sọ nítorí ẹ̀rù bà wọ́n gidigidi ìkùkù kan sì bò wọ́n ohùn kan sì ti inú ìkùkù náà wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀ lójijì wọ́n wo àyíká wọn wọn kò sì rí ẹnì kankan mọ́ bí kò ṣe Jésù nìkan ṣoṣo ni ó sì wà pẹ̀lú wọn bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè jésù kìlọ̀ fún wọn kí wọ́n má ṣe sọ ohun tí wọ́n rí fún ẹnikẹ́ni títí ọmọ ènìyàn yóò fi jíǹde kúrò nínú òkú nítorí náà wọ́n pa nǹkan náà mọ́ ní ọkàn wọn ṣùgbọ́n wọ́n ń béèrè lọ́wọ́ ara wọn ohun tí àjíǹde kúrò nínú òkú túmọ̀ sí nísinsìnyí wọ́n bẹ̀rẹ̀ sí í béèrè lọ́wọ́ rẹ̀ èyí ṣe tí àwọn olùkọ́ òfin ń sọ wípé èlíjà ni yóò kọ́kọ́ dé ó sì dáhùn ó sì wí fún wọn pé lóòótọ́ ni èlíjà ni yóò kọ́kọ́ dé yóò sì mú nǹkan gbogbo padà bọ̀ sípò àní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ọmọ ènìyàn pé kò lè ṣàìmájìyà ohun púpọ̀ àti pé a ó sì kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n mo wí fún yín pé Èlíjà ti wá ná wọ́n sì ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí i gẹ́gẹ́ bí a ti kọ̀wé nípa rẹ̀. nígbà tí wọ́n sọ̀kalẹ̀ pátápátá sí ẹsẹ̀ òkè náà wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n yí àwọn ọmọ ẹ̀yìn mẹ́sàn-án yòókù ká àwọn olùkọ́ òfin díẹ̀ sì ń bá wọn jiyàn bí jésù ti ń súnmọ́ ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í wò ó pẹ̀lú ìbẹ̀rù nígbà náà ni wọ́n sáré lọ kí i jésù béèrè lọ́wọ́ wọn pé kí ló fa àríyànjiyàn ọkùnrin kan láàrin ọ̀pọ̀ ènìyàn dáhùn pé olùkọ́ èmi ni mo mú ọmọ yìí wá fún ọ láti wò ó sàn kò lè sọ̀rọ̀ rárá nítorí tí ó ní ẹ̀mí àìmọ́ àti pé nígbàkúgbà tí ó bá mú un á gbé iṣánlẹ̀ e á sì máa hó itọ́ lẹ́nu a sì máa lọ eyín rẹ̀ òun pàápàá wá lè gbàgìdì mo sì bẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ kí wọ́n lé ẹ̀mí àìmọ́ náà jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é ó sì dá wọn lóhùn ó wí pé ẹ̀yin ìran aláìgbàgbọ́ yìí èmi yóò ti bá yín gbé pẹ́tó èmi yóò sì ti mú sùúrù fún yín pẹ́tó ẹ mú ọmọ náà wá sọ́dọ̀ mi wọ́n sì mú wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí i lójú kan náà ẹ̀mí náà nà án tàntàn ó sì ṣubú lu ilẹ̀ ó sì ń fi ara yílẹ̀ ó sì ń yọ ìfófó lẹ́nu jésù béèrè lọ́wọ́ bàbá ọmọ náà pé ó tó ìgbà wo tí ọmọ rẹ ti wà nínú irú ipò báyìí bàbá ọmọ náà dáhùn pé láti kékeré ni nígbàkúgbà ni ó sì máa ń gbé sínú iná àti sínú omi láti parun ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú fún wa kí o sì ràn wá lọ́wọ́ jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́ ohun gbogbo ni ó ṣeé ṣe fún ẹni tí ó bá gbàgbọ́ lójú kan náà bàbá ọmọ náà kígbe ní ohùn rárá ó sì wí pé olúwa mo gbàgbọ́ ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ nígbà tí jésù rí i pé ọ̀pọ̀ ènìyàn ń péjọ sọ́dọ̀ wọn ó bá ẹ̀mí àìmọ́ náà wípé ìwọ ẹ̀mí àìmọ́ adití àti odi mo pàṣẹ fún ọ kí o jáde kúrò lára ọmọ yìí kí o má ṣe padà sí ibẹ̀ mọ́ òun sì kígbe ńlá ó sì nà án tàntàn ó sì jáde kúrò lára rẹ̀ ọmọ náà sì dàbí ẹni tí ó kú tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀ ènìyàn ké wípé hey ọmọ náà ti kú ṣùgbọ́n jésù fà á lọ́wọ́ ó sì ràn án lọ́wọ́ láti dúró lórí ẹsẹ̀ rẹ̀ ó dìde dúró nígbà tí ó sì wọ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí léèrè níkọ̀kọ̀ wípé èé ṣe tí àwa kò fi lè lé e jáde ó sì wí fún wọn pé irú èyí kò lè ti ipa ohun kan jáde bí kò ṣe nípa àdúrà